وعلى Gracias. ẹ̀wọ̀n tọ́lọ̀ إن هذا bí ọ̀rọ̀ láti kù sí ni ìbínú ọlọ́kùnrin ọjọ́ tiẹ̀ jẹ̀bá. ìta abẹ́lẹ̀ wájú ṣáájú bí àdéhùn yìí òun ni wípé etí ọlọ́run àlẹ́fẹ́ lọ́sọ̀ yìí ń jẹ́ kò sẹ́ni tó takò pé yóò ṣẹlẹ̀ àbí kò ní ṣùgbọ́n tó máa jẹ́ bàyáàlú nǹkan ìṣàbà nǹkan tá à ń wá ní.